àdìsá oníta isi Adisa. àdìsá èmi kàn ń bọ̀ sí ẹni èmi ò nídìí àwọn èrò tiẹ̀ sọmọ pé ìwọ nìyà ń jẹ. báṣọ bá máa pàyà àdáṣọ rẹ. náà rẹ wo dìlífà san tó bá wù mí mo lè má gbèrò lé ni mo lè má jáde. Eh. ọmọ àtọ̀hún rìn wá kọ ò lè ṣakọ lójú wa kí ó bá. tí ìjòkó sí tí mo ti fàájì. ìwọ kẹ. alayé làwa ó dà mo tó ọkọ ni mo fọwọ́ gbà ẹ̀ ní sísẹ́ lé ni eh? èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. mọ̀ kérò ẹni wáyé wá sísẹ́ mọ̀ sí lọ èyí tó kú ìjàyè ibo ló lọ ibo ni ibo ni. àwọn ti ibo ló lọ òkè jẹun wọlé wọlé àìrọ o kí ni òkè jẹun rèé ń bì. àyùwọ tó sọ pé ò bá mi jà sí. bá a ta ni tó ló ah, bá mi jà sí lò. sọ gbádùn sórí mo lè má lọ gbogbo òbí kan mm. àmọ́ kè jẹun kí n má lọ tẹ́lẹ̀ mo ti gbé sátani. òkè jẹun lọ pé òkè jẹun rèé. òkè jẹun rèé. àdìsá a máa jà o. alókè jẹun èèyàn méjì mo ti bílẹ̀ kọ́ òkè jẹun rè òkè jẹun rè òkè jẹun rè òkè jẹun rè èmi ni mo òkè jẹun ẹ̀yẹ́ má dà sí o sẹ́ẹ̀rí èmi ni mo lò òkè jẹun o èmi gángan mo lò òkè jẹun. èmi náà lò òkè jẹun mi lò òkè ah. jẹun tó kúrò lọ. èló ní òkè jẹun. ẹ wo mo ní ìfẹ́ ń tẹ́ bèrè wọn o olùsítálíkà five hundred ni òkè jẹun ẹ máa. Hey, four hundred. Okay, John, four. Ṣé wàá pín five hundred? Ah, sọ́rí o, sọ́rí o. Máa bọ̀. Ẹ wá, ẹ wá, ẹ wá. Ayé kì í ṣépè ara sọ. Abájọ ah, tí wèrè òṣèré ò dìlíbà Okay, John, three hundred. Three hundred naira ni o. Ọdún four hundred, three hundred ni ẹ máa bọ̀. Wẹ̀yìn náà pín five hundred. Ah, ẹ o ti yé mi, ẹ máa bọ̀. Ẹ three hundred. Okay, John, three hundred. Okay, John, two. Ah. Three hundred. Okay, John, two. Orogbo oníwèrè àtọ̀ orin wa so why ṣe ń dà mí káàkiri báyìí. Oh yẹ oh yeah, ẹni ṣó ẹni show? àdìsá wèrè ni ọ̀ wá ṣé o fẹ́ ba gáràjì jẹ́ mọ́ wa lórí ni. òkè jéhùn tó jẹ́ two hundred naira ni ló fẹ́ gbé two hundred hundred naira ni ẹ ma bọ wa. ẹ bọ omi ka ìmẹ̀jì náà lẹ. god have mercy upon us. hundred naira máa fọ́ ẹ lẹ́nu òkè jéun ọ̀fẹ́ mi ò gba one naira. ẹ̀wá ah, là wọlé ẹ̀wá là wọlé àdìsá ó bá dọ̀rùn òkè jéun mo lè wò má má ru ìkiri. ẹ̀wọ̀n mi tẹ́bà tẹ́bà bẹ́ẹ̀ ló fẹ́ gbé yín eh. èmi ó gbé yín fọ́sẹ̀ kan nígbà kankan òkè ah. jéun eh. èmi mo lè rìn òkè jéun. àyẹ̀ ah, ló bá di tẹ́ àdìsá ló bá di tẹ́ oh. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lọ bẹ̀ ọ̀sẹ̀ kan ni má fi gbé àdìsá. hello baby. good afternoon. how are you. fine. Okay, Is that Thank you. Come mo ló lọ. okay jẹun. ẹ jẹ́ kí n fún ẹ ride. thank you. ọ̀sẹ̀ àlejò ẹ̀ ẹ̀ tẹ́ bá ọkẹ́ àjẹun. bó ṣe wà yìí ah. èmi máa gbé fọ́sẹ̀ kọ́lá nígbà yẹn. èmi mo lè máa gbé kiri ayé. ìwọ òkè jẹun. ìwọ ìwọ tó rọ wọn ní ìwọ sọ níbo ló ti máa gbé níbo ló ti máa gbé ìwọ kọ́ ló máa gbé òkè jẹun. wọ́n fọ́ síbù. òkè jẹun. ó tó fẹ́ wẹ̀ wò. ó tó fẹ́ jẹ́ wẹ̀ wò. ngbọ̀ yóò wọlé sí i. ngbọ̀ ìwọ adi sa. ìwọ tẹja wèrè sa. òkè jẹun ló fẹ́ pa. ló fẹ́ pa ló fẹ́ pa. orí ẹ̀bù èmi mo lọ rẹ òkè jẹun. sọ́ọ́rì ẹ̀ má bínú ta. ẹ wá yé yín free advert free advert tẹ́ ẹ̀ sanwó fún rárá tọ́ ọmọ yóò sanwó fún olè fún. ó lọ kò ti gbé lọ yìí. ṣáà ẹ̀. ìṣàkì. adisa ó kọ́ mọ̀ fún ẹ tí o mọ̀ pé máa yẹn ó ṣe sùúrù fún ẹ tó o gbèrò kíní gbogbo tẹ̀sí ẹni mò ń wò náà ó ní kò gbé ó gbé kejì ó ní kò gbé. àlàyé ẹ̀ ń fẹjọ́ ṣe gbèdà ni ẹ̀ ń fẹjọ́ ṣe gbèdà ẹ̀ ń fẹjọ́ ṣe gbèdà òun ló pé òun kò fẹ́ dìlì fa o kí má kó dèdè èrò o lọ àlàyé lòun o mo dẹ̀ ń pèrò ó fi méjì méjì yóò filẹ̀ kí má pèrò mi lọ ó ṣe dórí òkè jẹun òkè jẹun ló fẹ́ pa. ẹ torí òkè jẹun kankan ni mo lọ. ẹ ti ya wèrè jọba bínú ẹ tó gbé mọ́tò jáde kò nídìí èrò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ò kì í ṣe mẹ́mbà wa ń támákì o kàn wá o kàn wá bẹ́ẹ̀ mi sí pé kí n jẹ́ kó o yá gbé mọ́tò ẹ̀ ọ̀sọ́ọ̀sọ̀ ló wà gbé mọ́tò ẹ̀. Ah. lọ gbé mọ́tò ẹ̀ kó kúrò ní ọ̀sán. ànádà òkè jẹ́ o ànádà òkè jẹ́ o òkè òkè ọmọ àtọ̀ wíwà máa gbọ́kàn rẹ lọ ọmọ àtọ̀ wíwà lẹ́gbẹ̀ta ọmọ àtọ̀ wíwà ànádà òkè jẹ́ o ẹ̀yin gbẹ̀jọ kọ́là. àdìsá oníta ìsí àdìsá àdìsá àdìsá ò ní tàìsí o àdìsá àdìsá ò ní tàìsí ẹ̀gbá àdìsá àdìsá ò ní tàìsí ẹ̀gbá ẹni kò mọ̀ ẹni mọ̀ okùn ìjọ̀gbọ̀n yìí pọ̀ jù àdìsá ìjọ̀gbọ̀n nìkan fàdìsá ṣẹfẹ má dìsá ẹ wá wá dìsá ẹ ká lọ lẹ́gbàá wàhálà pọ̀ ju ẹnu pọ̀ àmọ́ tí o bá fẹ́ jayé máa ké sádìsà ní kó gbé mi jáde àmọ́ ẹjọ́.